méjì ẹ̀mí ìlara ń gbénú ẹ̀ torí bí ẹni tó ń bínú sí bá ń tẹ̀síwájú gbogbo èrò ẹni wípé kéènìyẹn kó wálẹ̀ so ẹ̀mí àdèmà bá sọ̀rọ̀ pé kó ba tiẹ̀ jẹ́ iṣẹ́ tó o lè ṣe abẹ̀rẹ̀ sí ní ṣe abẹ̀rẹ̀ sí ní yalé kiri bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó bá ní ẹ̀mí ìdáríjì ẹ̀mí burúkú ló ń gbénú ẹ̀ sátani máa ń lorú àwọn èèyàn bẹ́ẹ̀ sátani ò ní lò ọ́ mo gbàládùá lóru yìí fún ẹ ní alẹ́ yìí sátánì ò ní ní agbára lọ́kàn rẹ̀ ẹ ṣàmì sátánì ò ní ní agbára lọ́kàn yín lórúkọ jésù èèyàn ẹ tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ sátánì ò ní ní ipá àti agbára ẹ̀ lọ́kàn yín lọ́kàn mi àti sátánì ò ní jọba ń bẹ̀ lórúkọ jésù sátánì ò ní jọba lọ́kàn wa gbogbo ẹ̀mí ibi gbogbo ẹ̀mí ogun gbogbo ẹ̀mí ẹ̀mí bà tènìyàn jẹ́ lórí tí sátánì máa ń lò láti máa fa orí èèyàn sẹ́yìn lórúkọ jésù irú àwọn ẹ̀mí yẹn ò ní ráyè lọ́kàn wa sátánì ò ní agbára lórí wa lórí o sátánì tá ń pè yẹn sátánì sátánì wọn ò ní agbára lé wa lórí ẹ̀ṣẹ̀ wa ló fà á tí sátánì fi ní agbára lé wa lórí o ṣẹ̀mí o ṣẹ̀mí mo mi ò dáríjì ẹ ẹlòmíì wà mo gbọ́ èèyàn kan pè mí ní amẹ́ríkà ní èní yìí ọba ń sọ̀rọ̀ èèyàn kan ó ń jọ súnmọ́ wọn ni àwa ń sọ̀rọ̀ ó ní bàbá yẹn kì í dáríjì èèyàn mo ní ìwọ lọ kó lọ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀ ṣé ẹni tó ń sọ wípé kì í dáríjì èèyàn tí ó wá tó ẹ ó ní kò tó àwọn mo ní ojú kan ló máa máa wà kò lè tẹ̀síwájú mọ́ láyé kò lè tẹ̀síwájú ṣùgbọ́n ìwọ masa ní lọ ṣẹ́ ó ṣẹ́ kàbí ó ní ẹ lọ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀ kó kúnlẹ̀ fún máa ẹ̀mí ìgbéraga ẹ̀mí burúkú ni mi ò lè dáríjì iṣẹ́ àmì ò lè lọ bẹ́ẹ̀ kí ló jẹ́ kí nìwọ gangan jẹ́ kí nìwọ náà jẹ́ níwájú ọlọ́run Hmm? kí ni ìwọ èmi àti ìwọ jẹ́ níwájú ọlọ́run bí ọlọ́run bá bínú sí èmi àti ìwọ ta ló tún kù bọ́bọ́ ọlọ́run bá bínú bẹ́ẹ̀ ta ló fẹ́ lè sàmì ẹ̀ṣẹ̀ lórúkọ jésù ẹ̀mí ìjọra ẹni lójú lórúkọ jésù kò ní wọ ayé mi àti ìwọ lórúkọ jésù mo gbà ládùúrà ẹ̀mí ìjọra ẹni lójú ẹ̀mí ìgbéraga kò ní jọba lọ́kàn wa sátánì ló ní ẹ̀mí ìgbéraga ẹ̀mí ìgbéraga dẹ̀ ní kì í tẹríba fún ẹnikẹ́ni ẹ̀mí ìgbéraga kì í tẹríba fún ẹnikẹ́ni ẹ̀mí burúkú ni ẹ̀mí náà lórúkọ Jésù kò ní jọba nú ayé yín àà ìwọ arákùnrin yìí lórúkọ Jésù ẹ̀mí burúkú yẹn ò ní jọba lọ́kàn rẹ lórúkọ Jésù bó ṣe ń ṣe fídíò yẹn káàkiri bó ṣe ń ṣe àmì.